johanu orí kẹwàá. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ àgbàlá ilé tí àwọn àgùntàn ń sùn sí ṣùgbọ́n tí ó bá fo ìgànná wọlé olè àti ọlọ́ṣà ni ṣùgbọ́n ẹni tí ó bá gba ẹnu ọ̀nà wọlé ni olùṣọ́ àgùntàn òun ni olùṣọ́ náà ń ṣí ilẹ̀kùn fún àwọn àgùntàn á máa gbọ́ ohùn rẹ̀ a sì máa pe àwọn àgùntàn rẹ̀ ní orúkọ a máa kó wọn lọ jẹ nígbà tí gbogbo àwọn àgùntàn rẹ̀ bá jáde a máa lọ níwájú wọn àwọn àgùntàn a sì tẹ̀lé e nítorí wọ́n mọ ohùn rẹ̀ àgùntàn kò jẹ́ tẹ̀lé àlejò sísá ni wọ́n máa ń sá fún un nítorí wọn kò mọ ohùn àlejò. òwe yìí ni jésù fi bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tí ó ń bá wọn sọ kò yé wọn jésù tún sọ pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí wọ́n ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn èmi ni ilẹ̀kùn ẹnikẹ́ni tí ó bá gba ọ̀dọ̀ mi wọlé yóò rí ìgbàlà yóò máa wọlé yóò máa jáde yóò sì máa rí oúnjẹ jẹ olè kì í wá lásán àfi kí ó wá jalè kí ó wá pa ènìyàn kí ó sì wá bà nǹkan jẹ́ èmi wá kí ènìyàn lè ní iyè kí wọ́n lè ní lẹ́kùnrẹ́rẹ́ èmi ni olùṣọ́ àgùntàn rere gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rere mo ṣetán láti kú nítorí àwọn àgùntàn alágbàṣe tí kìí ṣe olùṣọ́ àgùntàn tí kìí sì ṣe olówó àgùntàn bí ó bá rí ìkookò tí ń bọ̀ á fi àwọn àgùntàn sílẹ̀ á sá lọ ìkookò á gbé nínú àwọn àgùntàn lọ á sì tú wọn ká nítorí alágbàṣe lásán ni kò bìkítà fún àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo mọ àwọn tèmi àwọn tèmi náà sì mọ̀ mí gẹ́gẹ́ bí baba ti mọ̀ mí tí èmi náà sì mọ̀ baba mo ṣetán láti kú nítorí àwọn àgùntàn mo tún ní àwọn àgùntàn mìíràn tí kò sí nínú agbo yìí mo ní láti dà wọ́n wá wọn yóò gbọ́ ohùn mi wọn yóò wá di agbo kan lábẹ́ olùṣọ́ àgùntàn kan ìdí rẹ̀ nìyí tí baba fi fẹ́ràn mi nítorí mo ṣetán láti kú kí n lè tún wà láàyè ẹnikẹ́ni kò gba ẹ̀mí mi ṣùgbọ́n èmi fúnra mi ni mo yọ̀ǹda rẹ̀ mo ní àṣẹ láti yọ̀ǹda rẹ̀ mo ní àṣẹ láti tún gbà á padà àṣẹ yìí ni mo rí gbà láti ọ̀dọ̀ bàbá mi. ìyapa tún bẹ́ sáàrin àwọn júù nítorí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ pé. ó ní ẹ̀mí èṣù orí rẹ̀ ti dàrú kí ni ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sí. àwọn mìíràn ń sọ pé. èyí kì í ṣe ọ̀rọ̀ ẹni tí ó ní ẹ̀mí èṣù. ẹni tí ó ní ẹ̀mí èṣù lè la ojú afọ́jú ní àkókò òtútù níní ó tó àkókò àjọ̀dún ìyàsímímọ́ tẹ́ḿpìlì tí wọ́n ń ṣe ní Jerúsálẹ́mù Jésù ń rìn kiri ní apá ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ọ̀dẹ̀dẹ̀ Sólómọ́nì nínú tẹ́ḿpìlì àwọn Júù bá pagbo yí i ká wọ́n sọ fún un pé. nígbà wo ni ìwọ yóò tó fi ọkàn wa balẹ̀ bí ìwọ bá ní mẹsáyà sọ fún wa pàtó. Jésù dá wọn lóhùn pé. mo sọ fún yín ẹ kò gbàgbọ́ iṣẹ́ tí mò ń ṣe ní orúkọ bàbá mi ń jẹ́rìí mi ṣùgbọ́n ẹ kò gbàgbọ́ nítorí ẹ kò sí nínú àwọn àgùntàn mi àwọn àgùntàn mi a máa gbọ́ ohùn mi mo mọ̀ wọ́n wọ́n a sì máa tẹ̀lé mi mo fún wọn ní ìyè àìnípẹ̀kun wọn kò lè kú mọ́ láéláé bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà mọ́ mi lọ́wọ́ ohun tí bàbá mi ti fún mi tóbi ju ohun gbogbo lọ kò sí ẹnikẹ́ni tí ó lè já gbà mọ́ bàbá mi lọ́wọ́ ọ̀kan ni èmi àti bàbá mi. àwọn júù tún ṣa òkúta láti sọ lù jésù wá bi wọ́n pé. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ni mo ti fi hàn yín láti ọ̀dọ̀ bàbá nítorí èwo ni ẹ fi fẹ́ sọ mí ní òkúta nínú wọn. àwọn júù dá a lóhùn pé. kì í ṣe nítorí iṣẹ́ rere ni a fi fẹ́ sọ ọ́ ní òkúta nítorí ọ̀rọ̀ àfojúdi tí o sọ sí ọlọ́run ni nítorí pé ìwọ tí o jẹ́ ènìyàn sọ ara rẹ di ọlọ́run. jésù dá wọn lóhùn pé. mo ṣe bí àkọsílẹ̀ kan wà nínú òfin yín pé ọlọ́run sọ pé ọlọ́run ni yín ìwé mímọ́ kò ṣe é parẹ́ bí ọlọ́run bá pe àwọn tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ fún ní ọlọ́run kí ló dé tí ẹ fi sọ pé mò ń sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run nítorí mo wí pé ọmọ ọlọ́run ni mí èmi tí bàbá yà sọ́tọ̀. So tí ó rán wá sí ayé bí n kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí mo bá ń ṣe é èmi kọ́ ni kí ẹ gbàgbọ́ àwọn iṣẹ́ tí mò ń ṣe ni kí ẹ gbàgbọ́ èyí yóò jẹ́ kí ẹ wòye kí ẹ wá mọ̀ pé bàbá wà nínú mi àti pé èmi náà wà nínú bàbá. nígbà náà ni wọ́n tún wá ọ̀nà láti mú un ṣùgbọ́n ó jáde kúrò ní àrọ́wọ́tó wọn ó tún padà lọ sí òdìkejì odò jọ́dánì níbi tí jòhánù ti ń ṣe ìrìbọmi ní àkọ́kọ́ ó bá ń gbé ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ń sọ pé. jòhánù kò ṣe iṣẹ́ ìyanu kankan ṣùgbọ́n gbogbo ohun tí ó sọ nípa ọkùnrin yìí ni ó rí bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá gbà á gbọ́ níbẹ̀